àbẹ̀bí ló ká mi o. ẹni bá wúwa bàjẹ́. yóò jèrè bàjẹ́. yóò lè jèrè bàjẹ́ o. ọ̀tún ní bẹ́ẹ̀ ni òsì ní kì í ṣe bẹ́ẹ̀ àtọ̀tọ̀ àtòsí wọn kò sí ètò lẹ́lẹ́rìí inú wọn. ẹ ń láti búra ni. mo ti tán bẹ́ẹ̀ mo wí yìnbó. wọ́n ń pèèyàn lápèké ojú rẹ pé pé ẹ ṣàìmọ̀pá alágbèrè ni bẹ́ẹ̀ fòun àti ewúrẹ́lẹ̀ ẹ yóò bá lò pọ̀. mo fẹ́ mọ débi gbogbo ibi tí wọ́n wà lára rẹ gbogbo ibi tó ń yọ̀ lára rẹ mo fẹ́ mọ débẹ̀ padà mo fẹ́ mọ kọlẹ̀kùn rẹ kó mọ dún kókókó. ẹni máa mú ṣé yàrá rẹ fún mi etí èèyàn àbí etí ẹran èèyàn náà yàwó rẹ ẹwà abirùn sẹtọrí ẹni wọn fi bú ọmú sí àwájú nǹkan ṣe ni. sọ̀rọ̀ àyìnbí súkẹ́ súkẹ́ súkẹ́ báyìí ló mọ̀ sí ìwọ gangan lọ́mọ tẹ̀ kalẹ̀. <laughs> a jẹ́ pé èmi àpèkẹ́ ọmọ àìná ń parọ́ pípé àkànjì ọmọ tó ń kọ́ ló lọ́mọ. wá débẹ̀ tó ìṣèjò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ fẹ́ fi ejò ẹ fẹ́ fi pa ẹni. ẹ ṣé wọn ti dá padà sọ́dọ̀ yín. mi ò sẹ́ ń láyé lóde òmùgọ̀ ọkọ òmùgọ̀ ọkọ ò sẹ́ ń láyé. ara ni mo sáré kọ́ tá à ń pè báwò èrò nítorí ló kọ́ tá à ń pè sùn ọ̀dẹ̀rà nítorí ọmọ ló kọ́ tá ń pè yíyà àjẹ́ ẹ jẹ́ mi ní ìhòòhò. nǹkan káwọn lọmọ.